ṣẹ̀rí ẹ má jẹ́ ká mixi nǹkan méjì tí ò rí létí mara wọn nítorí pé bóyá nínú culture kan tá a bá àwọn tí wọ́n ń ṣe oògùn náà ni wọ́n tún ń ṣe ìṣègùn àwọn tá ń ṣe oògùn náà ni wọ́n ń ṣe ìṣègùn in some instances àwọn náà wá fẹ́ kó look important wọ́n mọ̀ wá fẹ́ fáwọn ní impression wípé táà bá fi ògùn yìí fún ìṣègùn yìí kò ní ṣiṣẹ́ ewé egbò àbí nǹkan míì tí kìí ṣe haram béèyàn bá ní àìsàn ara ẹ́ kéèyàn lò ó fún pọ́pọ́sì ẹ̀ ó tọ́nù Islam èyí tí kò lọ pẹ̀lú ẹ̀ òun ni kéèyàn sọ pé nísìn wọ́n ní kò lọ lè méwé kan wá kọ wá jẹun papọ̀ wọ́n ní kílé iṣẹ́ kí ní ó ṣe wọ́n ní torí kọjá rẹ̀ máa fi máa tà ewé àtọjà títà kò rí léèkì èyí ò tí ń bọ́ sí rẹ́mù oògùn àmọ́ ní nǹkan tó ẹgbẹ́ nìsìn alẹ́ establish contact pẹ̀lú pé kí wọ́n ní orí ń fọ́ wọ́n ní kò lù sẹ́nu ara náà ní sàmà wọ́n nínú rọ́ wọ́n ní kò ìranú ara náà ní sáwà kò sí pọ́blẹ́mù délé ní tó bá fi ṣe pé nǹkan tàbá tí ń lókè bá ti ṣe haram kò èdè ṣe tún láti ní kó wá ní Kùránì àbí hadith ẹgbọ́ gbogbo ẹ̀ náà pátápátá náà islamic any medicine tí bá ti ń ṣiṣẹ́ pẹ̀lú pé àwọn èèyàn lò ọba lè yẹ tí ìṣe haram tí ti ń produce result gbogbo ẹ̀ pátápátá náà islamic kìí ṣe tó bóyá ìtẹ́lò lásìkò àdẹ́bìsálà ọ̀sọ́lá òun nìkan bá nàbí náà ṣe tún ànábì ní ma anzalallahu da'an illa wada'a lahu shifa'a aw anzala ma'ahu lahu shifa'a dawa'a ẹ̀sọ̀kan sọ̀kalẹ̀ àfikọ́lọ̀ ọba kó fi tí ó jẹ́ kí ọ̀rẹ̀ kó sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ alimahu man alima wọ̀jẹ̀hílahu man jahila ẹn tó máa máa ẹn tí ó sì máa máa tó anywhere ló lè ti wà so but àwọn instances ní ìbẹ̀tẹ́lẹ̀ mẹ́rọ pé wọ́n ní àwọn ah, ní kéwé ìtò òṣìṣẹ́ ìṣẹ́ wọ́n kọ́kọ́ pọ̀ kan sí ni ìwé ilé ìrùn látọ̀ àṣọ pẹ́tọ̀ sáfún but àmọ́rú ọkọ̀ tí ó pa but àwọn kí níwọ̀nyí òfẹ́ kan níbi ọkọ̀ náà tó tó ṣe torí páwọn èèyàn tán ń ṣe ń pọ̀ bá méjèèjì papọ̀ ni wọ́n fẹ́ tí kinní yẹn kó look important ewé lè ṣe múra ara rẹ̀ ọlọ́run bá sí àyè sí gbàwà náà Islam ká lò ọlọ́run bá kọ̀kan alágbèrè ẹ̀dẹ̀ ìyẹn wà náà sọ̀rọ̀ wá ní Allah tó tọ́ hmm? ó tọ́ ẹ̀gbọ́n tó kọ́ lọ́nà sàdá kan kí àwọn ní tó fi yá Allah sí á alhal tó wà ti fi mọ̀ pé ó ń pè ní hmm? nínú èdè lágbáwá kọ́lá nínú èdè tiwa náà tí mo bá èèyàn wájú mi máa pé Yusuf ọgbẹ́ ẹ́ ìdí mọ̀ sọ pé ń pe Yusuf láì fi wọ́ọ̀dù eh orí ẹ̀mọ̀ pé Yúsùfò ó hmm. so di fà pé ẹni yìí náà bóò náà ti wà nítorí ó pariwo lọ́pẹ́ Allah hmm. hálù ìyẹn jẹ́ káàmà pẹ́tọ̀ ọlọ́run ọba ní yá Allah eh? tó rí situation tó wà wọ́n kò sí ní situation tó wà kó wá sí pé nísà àkàrù tó fẹ́ máa wá ṣe ní ya ya àmọ́ fún pé situation rẹ̀ kan ti ṣẹlẹ̀ already ló fi pọ̀ ọlọ́run ọba á so mọ́ nǹkan tó mú ó fi pọ̀ ọlọ́run ọba á rí náà láwọn ìdílé lọ́rọ̀ wá gbà bẹ́ẹ̀ pé kò sẹ̀gbà tí ìwà tó fi yá tó kọ ó sọ pé nìdá owó àmẹ́gbà mi tí station bank call fún ẹni tó ní òbí tí kìí ṣe mùsùlùmí bàbá àti ìyá báwọn ni ẹ ẹ pè wọ́n náà pẹ̀lú dáadáa bọ́lọ̀ ń bá kẹ́ ẹ̀yin pé wọ́n fẹ́ràn yín ẹ ẹ̀sọ́ìtì fẹ́ràn yín tí wọ́n ní láti fi sórí fún wọn ìfẹ́ràn yín tán bá ní ẹ ẹ̀sọ́ìtì láti fi sórí fún wọn kan wọnú Islam so irú fẹ́ràn tẹ́yàn bá fẹ́ràn bọ́lọ̀ bá ikáwọn obìnrin náà bá fẹ́ràn kí ẹ̀yàn express pé ah, àwọn náà wọ́lá ìwọ̀n fẹ́ràn yóò tó wùkú kájọ wà láti jẹ́nà ní ẹ̀hẹ́n kó náà máa bẹ́ ọlọ́run bẹ búyàn irú orí tọ́lọ́run ti fáwọn ọmọ àtòbí ọlọ́run fi plus ìmánu sí ó ní wàlẹ̀dínà àmànú wàtábà àtún torí yàtùrú bí ìmáni àfọ́gbọ́lọ́wọ́ gbọ́ táwọn ọmọ náà sì tẹ̀lé wọn pẹ̀lú gbàgbọ́ alhaqna bihim zuriyatahum a pọn wọn lé débi pé àti iṣẹ́ bàbá tó ṣe ọmọ ni o àbí iṣẹ́ ọmọ òkú ṣe bàbá ni o a sì ní káàmì ìjọ wà bìkan náà fúnlá kí wọ́n jọ fínú papọ̀ ṣé àwọn náà sàdé débi sí ìmánì fọ́dà kí ṣe wọ́n jura wọn lọ ó ní ìmánì yẹn then arọ́kùnrin tí ń fọ́ sóló fọ́sọ̀ ìyàwó rẹ̀ pé ó ájò kọ̀ ọ̀hún márò pọ̀ rẹ̀ wallahu ní àṣà Islam ò ní pé obìnrin èyítẹ̀ kan ájò kọ pẹ̀mú kọ̀ọ̀kọ̀ rẹ̀ láṣà Islam kí ló fà á ó ní wípé ìyàwó lásán ló jẹ́ fún bọ́kọ bá ti kú ẹni ilé jẹ́ ó lè rí márì nígbàtí ọwá jẹ́ ó kọ́ jẹ́ mọ́ ẹ̀yìn tó wá ní pé ah ìfẹ́ change ní di sinmi náà ni wọ́n padà mọ̀ pé kìíní àkà every time náà wọ́n mọ̀ pé òun nìtàn ọkọ̀ ṣe ẹkú every time wọ́n mọ̀ ọkọ̀ rẹ̀ pọ̀ lẹ́ ẹ̀hẹ́n Islam fẹ́ kún kálùkù fún ìyẹn nìpínlẹ̀ Islam àmọ́ tó bá ṣe pé níbi téèyàn bá wà purpose bá ń bẹ official àbí nǹkan míì tó já ń fà ní lágbájá tó ní pension la fẹ́ gbà nàbí kankan tí wọ́n bá ti rókọ mi pẹ̀lú ókọ rẹ̀ wọ́n sọ pé ìṣe ìyàwó mi àbáwọn kan tó ẹkọ́ tó ṣe ọkùnrin ṣe báyìí tó bá yẹ pé ń nídìílẹ̀ ń bá wà bóbìnrin bọ́kùnrin bá ṣe bẹ́ẹ̀ pé kóbìnrin ṣe kò tako pé a sọ pé Yusuf Yusuf Abdullah ní sọ́ọ̀nì ìyàwó rẹ̀ wọ́n sọ fún àwọn ìgbótọ̀ kó mọ́ jẹ́ Khadija Abdullah àdíkọ́bà Abdullah fún ọkọ rẹ̀. ìtí ń wí náà ni pé kó mọ́ jẹ́ pé lágbájá níyàwó lágbájá kò sọ pé lágbájá lọ́mọ lágbájá gẹ́bà ti sàlàyé kọjá kọjá rí wọ́ọ̀dù mrs ta fẹ́ dákọ rẹ̀ ó jẹ́ ó ti márì wọ́n ó wá nítòmí lọ́dọ̀ òyìnbó nù kò mí ìkójọ́ ọmọ fún mrs yusuf abdullah ní fẹ̀sáfù tí ìbá jẹ́ mrs abdullah sọ́nẹ̀mù ni òyìnbó máa ń fi mr tẹ̀lé àti mrs kéèlú first name ní ẹ̀má jẹ́ yusuf ní ti tí bàbá ń jẹ́ abdullah officially ó rọ́ǹgì kẹfẹ́ yẹn ní mr abdullah àwọn kẹfẹ́ ní mr yusuf mr abdullah ni òyìnbó ń pè tó bá ti ló mẹ́ta because sí mi sáàmì ní pé ẹni yìí jọ ọmọ fún ẹni tó ń fẹ́ dápọ̀ ní sọ́ọ̀nìmù ni wọ́n fi mi sá lọ ara apá kan sòkò ló pọ̀ apá kan sáàrọ̀ láti lo first day gbá mr abdullahi mr kìnnà kan bọ̀ mr gẹ́gán lọ́dọ̀ wọn sọ́ọ̀nìmù ní bá pẹ̀lú so tí mrs bá ti wá wà níwájú ọkọ̀ yẹn in tó mì ní pé mrs mi bẹ̀rẹ̀ ìtìmárì kìí sọ ọmọ mi sí lọ pẹ̀lú ọmọ mi mis òun ló lọ pẹ̀lú ọmọ mrs ò lọ pẹ̀lú ọmọ ṣòwò mi pé ẹni tá a fẹ́ dákọ̀ yóò ó jẹ́ ìyàwó fún ẹni ọmọ Abdullah so now ní tó jọ náà ní kí n sọ pé bóyá mo fẹ́ àdírẹ́sì obìnrin yẹn kan lọ́nà méjì obìnrin yíò Aisha ìyàwó ànàbí sálásálá Aisha zawjú Rasul Aisha ìyàwó ànàbí then Aisha bintu Siddiq Aisha ọmọ Abubakar ẹ̀hẹ̀n tí mo bá ń lò fún obìnrin yẹn even lọ́dọ̀ òyìnbó kí ní okùn dàrú tí èèyàn bá ṣe tó ń lo tọ́nà ìmú rẹ̀ tó jókọ bàbá ẹ̀ tẹ́ wá fi mi sí sí lọ́dọ̀ òyìnbó tó yìnbó gbọ́ yóò ní pé ó kọ bàbá rẹ̀ yẹn ó kọ bàbá ọkọ ẹ̀ ni ìtọ́ ìgbó gbọ́ mẹ́rin wọ́n fi mi sí bá ti wà mẹ́ òun ẹ̀sẹ́ kíkẹ́ lómi sí kí méjì ní mẹ́rin tó wà mẹ́rin so now n tán sàlàyé ní ẹsẹ̀ pé tó bá ti pé ní ìdìbà ń bẹ àbí official kìnnìkan kan bẹ tó sì wà kó jẹ́ tí ìṣe pé bóyá kò tí ìtakù tó wọ́n sọ pé wọ́n lágbájá dọ́mọ fún lágbájá lágbájá jẹ́yà fún lágbájá náà ló ti bẹ̀rẹ̀ tí ní bá ń bẹ́ èyẹ lè aláwọ̀ rẹ̀ ṣùgbọ́n ìpínlẹ̀ lè tí wọ́n kọ́ sọ ní ọláàrà ẹ kí ni ìdájọ́ àwọn politician tán fi ìní búra wọ́n fi Kùránì búra àbí ẹwẹ́ ọláàrà èmi ò rí ìgbàkà tó jẹ́dàjọ́ mẹ́ lóòtọ́ kìí sòfin ọlọ́run ṣùgbọ́n àwọn tí wọ́n sọ pé kán wá búra wọ́n fẹ́ kán búra pẹ̀lú nǹkan tó tóbi lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ tó tóbi lọ́dọ̀ wọn pé ah bó wá fẹ́lẹ̀ ìbúra lóòtọ́ yóò ṣe nǹkan tó lóhun òwú bí ìbá wá sí ànọ́dá fínú gẹ́ bó ṣe bá aláwọ̀ èèyàn náà tí èsè pẹ̀lú àdáwọn náà búra pẹ̀lú ọlọ́run táwọn náà dé tó kéèyàn sì búra pẹ̀lú ọlọ́run ọba kéèyàn mọ́ ṣe ìkẹtẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ó tóbi o because èyàn fókọ ọlọ́run ọba ṣeré débi wípé Ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ́láfù wa náà wọ́n bá débi pé in tó bá fi mú ọ̀tọ́ wà láti búra wọ́n ṣe tán láti fúnyàn lẹ́tọ̀ọ́ tẹ́ni ẹ̀ sáwọn ti búra lé lórí wípé a ah, ṣẹ́ ti fún mi lówó yẹn tó wà kó ti fún tó bá ikú òun kó ní ìdíkọ́ òun tẹ́ tó búra kó fún lórí yóò náà iṣẹ́ kan fi dáàpọ̀ ọlọ́run ọ̀dà gbówó mi ibi tó kọ́ ọlọ́run bá tóbi lọ́dọ̀ tí wọ́n tó Ànábì Isa alayhi salatu wa salam àdíṣe Bukhari

ìtòkọlọ́ àmọ́ tá bá ní kéèyàn wá búra fún nǹkan kèéṣe nǹkan kékeré o kèéṣe nǹkan kékeré kọ́dà ibi tí àwọn ìtọ́ ọ̀gbà tó bá kó kọlọ́ ọ̀bà yóò bá ìtọ́ ọ̀bà yà fi búra àti ìyàwó bá ń ọkọ̀ tó ń bá kúrò no problem yes mo gbà pé mi ò fọ́n máa fọ́n iṣẹ́ tí ma fi búra pé wà láì mo fọ́n tí mo sì mọ̀ pé mo fọ́n ó kọ́ lọ́wọ́ bá tóbi irú rẹ̀ náà ni wọ́n fi lò pẹ̀lú àwọn àmọ́gbà táwọn ìdàkẹ́ sọ wà láì járe àti yẹ̀yẹ́ ó kọ́ lọ́wọ́ ọlọ́dẹ̀ ní wàfáwó àìmára àti yẹ̀yẹ́ ó kọ lọ́n so sẹ́yìn ò rí pé torí pé ó kọ lọ́n ọba ládákọ lórí ìkà pé mo ní wàláhì mi ò níṣe nǹkan yìí ẹmọ́gbàkan wàláhì mi ò níṣe nǹkan yìí àwọn èèyàn wá bẹ̀ nígbà àdákùn má ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní torí pé mo ti dákó kọ òun pé mi ò ní ṣe èlé lọ lásán ìṣe kàfàrò kọlọ́n tí mo dákọ lẹ́yọ kan ẹ wá dúgbà àwọn yẹ́rẹ́ dápẹ́ ẹ́ máa ṣe ìtànà pé ó dákọ mi lórí kankan kò ní ṣe ẹkọ dúó lórí ẹ̀mí àwọn kọlọ́ dúó lórí ẹ̀kọ́ ó dákọ mi náà kí ló wá ṣe ọya sẹ́tìrì ẹrú tí ó wá ṣe rọya fún tálíkà kan ààwẹ̀ ẹjọ́ mẹ́ta kìí sáwẹ̀ lálákọ̀ọ́kọ́ ẹgbọ́n kagbọ̀ yí báyìí mọ̀ bá dára àwẹ̀jọ́ àwẹ̀kọ́là kọ́kọ́ ò àwẹ̀kọ́là kọ́kọ́ ò èyàn tẹ́ ti bèèrè ẹrú bábá tẹ̀mí kò sẹ́rú má ó kún tálíkà mẹ́wàá ló ń jẹ ìfún tó bá lọ pé wàláhì mi ò ní ṣe tó padà wá fẹ́ ṣe àbí wàláhì máa ṣe tó padà wá fẹ́ ṣe má ẹwọ ókọ ọlọ́run ọba ọlọ́run fẹ́ kó lọ lásán ká tó wá sọ láàrin ara ìní ó wà mọ̀ tó ń búra lórí irọ́ then uh, èyàn di èyàn kò ní Islam ó di Christian ìyàwó rẹ̀ wá máa sọ́gbọ́n wọ́n máa sọ́gbọ́ gbà obìnrin tí wọ́n plan fún fẹ́ kọ́ọ̀lẹ̀ ẹwọ́n sọ pé ọwọ́n lọ́kùnrin ògbà kò fẹ́ kan ní sè mọ́nù sẹ̀ríà wọ́n sọ ti kó ní Islam èyí sí ìyàwó rẹ̀ mọ́ automatically kìí sọ́rọ̀ gbígbà òníṣẹ́ ìyàwó Islam ẹ̀sìn nìkan àti kọ́ Islam automatically ọ̀rọ̀ kó gbà kọ́lá tí ó bá tó fi ọpadà gan yóò ṣe ṣàádà padà yóò tọ́wà sàdá kí ẹgbọ́n so kì í sọ́rọ̀ akọ kankan bẹ́ obìnrin yẹ lẹ́gbà wọ́n bá sọ́ bá sọ́ tó bá gbọ́ obìnrin tó jẹ́ mọ́kùnrin mùsùlùmí ò ní sí abẹ́ tó ṣe kẹ́ni ó ṣe àpọ́sẹsẹ kọ́lọ̀n kó ni tó bá ti pé bá ń kéwú jẹ́jẹ́ ìmáàmù bá ń kéwú jẹ́jẹ́ túláàsì ní káàkiri tí bá ń kéwú jákè ọ̀rọ̀pọ̀ táwọn àfáà sọ àwọn kan ní túláàsì oná lọ̀pọ̀lọpọ̀ àwọn fóònù hadith àwọn kan yá náà bí bá ti ń gbọ́ kéwù mọ́mú èèyàn náà tó méjì náà lọ́wà èyí tẹ́yàn bá sì sí ń bẹ kò sí tí ò sí tí ò ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì gùn ètí ọba ń pè ń sàbá èkú àkàrà àwọn nǹkan jákùjákù yóò dúró ìmọ̀ ń pè ń sàbá ẹ́ jákùjákù ẹ̀ lè gbọ́ kéèyàn sọ̀rọ̀ pé chicken kan sọ̀rọ̀ sàrà rẹ̀ ẹgbọ́ chicken kan sọ̀rọ̀ ẹ́ kò sí sọ́rọ̀ sọ sàrà bá nǹkan tó wúlò làwọn ọmọ ń pè àkàrà èkú àwọn nǹkan tẹ́mọ̀ tó yẹ nínú àwọn náà fi rí fí pé mẹ́gbẹ́sà ẹ̀kọjá mọ́sálásí wọ́n ti wò pé ah, àwọn ará mọ́sálásí wọ́n ní ìjẹ̀ ẹ́ dẹ́nà àwọn kan ní tó gún gbé tí pé ní sí pé níjọ́ tí nǹkan bá ti ń ṣe èèyàn báyìí tó fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ lè wẹ́ nìkan tó jábí ọrùn tí nǹkan ń ṣe bóyá bí pé gbogbo ìfọ́kà pé Ọlọ́run gbé pò lára yóò gbé e léyìn lórí bí ẹ̀kọ́ lọ́lọ́run ṣe ọpẹ́rẹ́tì o ẹbọ nìyẹn ibi ìròrí ẹbọ làwọn èèyàn gbé wọnú ìsìlámù

àwọn oúnjẹ jágbàgbà náà fi ìzàrà náà gbogbo eh, mata táìtà ìjẹ ẹgbọ́ ẹnìkan sọ pé ẹ̀yẹn tẹ́yàn bá dáná àwọn èyí gbà wọ́n ti wá gbà wọ́n náà wá chicken kò wá láìdì èyí ló bá ti kan rádà dáun náà lóde tẹ́yìn bá sì wà àwọn ẹbọ táàkì náà kọ àkàrà ẹ̀yìn so kéèyàn ti sọ́dá kọ̀ tó kù ọmọ ń bọ́ kù especially fún ẹ̀kọ́ ọmọ ẹ̀ ló bá ṣe é àmìlìsọ̀sọ́lá ń kọ̀nfàmù àmì ẹjẹ́ kó ṣe pé ń tábà ṣe fọ́lọ̀ náà ń kọ̀wọ̀ ó nípa lẹ́gbẹ̀ẹ́ bàbá ṣe lágbára àmọ́ tó wọ́n ṣe pé ìtí òfẹ́fẹ́ wúlò náà látẹ̀kan gbé tẹ́nìyàn onígbà ẹ́ wọ́láwàlá then uh, tóbìnrin drive fúnra rẹ̀ ó lè drive oníkà tó ní kò lè drive then kí ẹ máa máa jalè tí ó gbìyànkó ìsìlá kò gbìyànkó ìsìlá ọlọ́run ọba pọ́n ẹ̀dá rẹ̀ lé ó sì mọ̀ ní weakness irú nǹkan tẹ́yìn ò lè ṣe pẹ̀lú ẹ̀dá ọlọ́run mọ́ aláòwà káwà ṣe pẹ̀lú ohun tó sàmójútó nísìn ni ẹ̀gbọ́n sábúrò ni tó bá wọ́nà ẹ pé ó gbọ́dọ̀ sí nǹkan yìí ó ṣe lálákọ̀ọ́kọ́ ó ní àjọ rí ó tún ṣe lẹ́ẹ̀kejì ó ṣe lẹ́ẹ̀kẹta ẹni yóò ti gbà no ó fẹ́ kan rí òun fi ni pé ó fẹ́ tẹ̀lé àṣẹ òun ni then kò ní wù ọmọ yóò wà pé òun ò lè forgive ẹ mọ́ bọ́ ṣe rí lọ́dọ̀ ọlọ́run hmm? lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba gbáyè jù bẹ́ẹ̀ lọ kódà kéèyàn máa máa ṣe ẹyọ kan tí ò ní gbà fún lè ṣírùkù tí mo dá kan ìyẹn láti náà nǹkan ò bẹ́ẹ̀ bá ṣe nǹkan bẹ́ẹ̀ bá tún bá yóò tún bá kéèyàn má kú lórí ẹ̀yìn tọ̀sẹ́ tí ìbá ti wá fi ọlọ́run ọba wẹ́ẹ̀dá wíbàyí oníkàwárí jù ṣe lọ́fọ́ ọlọ́run wẹ́ẹ̀dá pé àá ipé tó bá fi lè mú tó bá fi lè ṣẹ́ kò bí nífẹ̀ẹ́ ni ẹ́ òun lè kẹ̀ẹ́bẹ̀ kìí ṣe bẹ́ ọlọ́run kìí ṣe because ọlọ́run náà demonstrate fún wa kẹ́yìn ẹ̀wò ni ọlọ́run bá demonstrate ànábì Adam àti Iblis fún wa ẹ máa wo tọ́lọ́run ọba tó fẹ́ àtèyí tí ó fẹ́ àtèyí tí ó hẹ́kì tí èèyàn bá wà wájú mi báyìí tó jọmọ ṣẹ́ ojú kò bẹ́ẹ̀ kí wọ́n sọ pé àbí kánjòkóbi tó súnmọ́ ì kí wọ́n lábájá wá ọmọṣẹ́ mi ó wà ní mi ò wá àbí kí n lọ́mọṣẹ́ mi kí n sọ fún pé má jẹ oúnjẹ yẹn o kó wá jẹ oúnjẹ ṣẹlẹ́lẹ̀ tí mo ní kó wá tí ó wá ẹ̀ṣẹ̀ tí ẹ tóbi jẹ́ ohun tó fà ní pé kò sí ríṣì kankan tẹ́lẹ̀ yóò fi wájú pé ó fẹ́ yapa àtẹ́mi lọ ó fẹ́ tàlejò authority mi lọ because ah, láti bí ìsílì but ojú kòkòrò nẹ̀kan wà ń bí ọ̀rọ̀ oúnjẹ pé lóòótọ́ àṣẹ òun ó ń wo ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ náà tó ń fà á witness òun borí àṣẹ ọlọ́run wá sàmójúkò witness ah, torí witness ọ̀dá kìí ṣe pé o fẹ́ rí mi fín mo bọ̀ àmì ilé yìí ní sí kò sí witness kankan tó wà ní pé wá mẹ́wàá

mọ̀ pé witness ẹ̀ ló ń gbẹ̀ ọláhàlá cooperative àti ẹni ẹ̀nà ti sọ tó àtẹ́lẹ̀ tó sọpọ̀ sọ orúkọ ń gbà owó kò sí ìlú ń bẹ̀ but ẹkàn wálé ásàlàyé ẹbẹ̀ àwọn àfá dáadáa pé ó lè gbogbo nǹkan tí wọ́n pè ní ìbá olómọ̀ jẹ́ rí ìbá ṣe understand hmm? but ọlọ́mbà fún gáìdì uh, then the last question tó wà ń bẹ̀ ni ọ̀rọ̀ zihar pé ọkùnrin sọ fún ìyàwó ẹ̀ wípé tí mo bá gbọ́n mo gbẹ̀yìn ìyá mi then uh, obìnrin náà sọ fún ìyàwó pé tọ́ ti bàbá mi ló ṣe rí àwọn pọ́nátì ìbájúkọ́ ìbá kọ question yìí ẹnú ti kiri kò sínú èdè wa kálùwọ́dù kò sínú èdè wa kálùwọ́dù ìmọ̀ bó lè yẹn ó ṣe sọ èyí tó súnmọ́ ẹ́ aláwọ̀kọ́ sì súnmọ́ pé tí mo bá sì ní ẹ̀kan ṣe pẹ̀lú mo bí pé mo gun ẹ̀yìn yá mi nìhìn ìyẹn tó ń fi súnmẹ́dé àmọ́ ti bàbá mi ah, òsínú èdè wà àmọ́ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ òun náà lápẹ́lẹ́ àjíhá ilé kòrán tó pàṣẹ ní pé tọ́ abọ́kùn ẹ̀rú dábàá lọ́pọ̀ ẹ̀rú a gbàwẹ̀ fifty days ẹ oṣù méjì tẹ̀lé àwọn then uh, kí ló tẹ̀lé then ká fún ṣe bóòlù sí kò tẹ̀lé ra wọn bẹ́ ní lẹ́yìn tààrí rọ́kọ́bà. Yes. Fáwọn aláwọ̀ ẹgbẹ́ sí àmúṣàrí ìlú tàtàbí àìní ọ̀tẹ́ ẹ̀hẹ́n so Quran sọ pé ní tí ò bá lè bọ́pọ̀ ẹ̀rú fún tó wí yẹn kó bá wẹ̀ oṣù méjì tí ò bá wá lágbára ọlọ́kùnrin option ẹ̀kọ́ wa kún sísì tálíkà ní oúnjẹ yóò jẹ́ kàfàrà kí ni túnmọ̀ kàfàrà ta ní ìyàrá wípé tí èyàn bá ti sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ìwé gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ bọ̀ tẹ́lẹ̀ ọtọmátìkì tẹ́lẹ̀ bó ṣe wà ní já ìlíyà kọ́lọ̀ tó tú wà lẹ̀ ní pé bẹ́ẹ̀ bá sọrú rẹ̀ fún ìyàwó rẹ̀ ó ti kún ìyàwó rẹ̀ pàwátá ọlọ́run so ká sọ pé tọ̀ bí ọba ti lè gbàwẹ̀ títí yóò fún tálíkà oúnjẹ lé oúnjẹ ìjòkó kan

so kìí ṣe rúkẹ́ tẹ́yẹ̀ máa ń try then mo fẹ́ appeal our brothers ṣẹ́ta bá ti ń gbọ́ táwọn àfáà tá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà tá ń kàtíra ẹ má jẹ́ ká máa fọ́pá fẹ́ implement táǹkà nù síra ẹ máa mọ́ mi pé ní ìsìn wọ́n ti sọ̀rọ̀ tọ̀ láàpù èmi náà fẹ́ fẹ́ try tọ̀ láàpù ẹ́ wọ́n ti sọ̀rọ̀ ziharu ordinary lè tí ìbájẹ́ pé bẹ́ẹ̀ tó bá fẹ́ kan gbọ́ ọ̀dọ̀ àwọn àfáà kò sí lẹ́yìn ó sì bọ̀ torí pé ó ti gbọ́ ọ̀nà ní ọgbà ìmìnà àwọn ìjọba tó lẹ́ra abẹ́ ìdè má dé bẹ́ kàn mọ́ ní kí wọ́n náà tó máa kọ̀ fẹ́ lómi ìpé kó má ṣe bẹ́ àwọn pé ẹ̀ẹ́ eh, ah, fún tó ṣùwá wí yẹn kọ́dà ìmọ̀ yíyẹ̀ mìíràn lẹ́nu fáwọn ẹlòmí ẹjẹ́ tó ṣe pé kọ́dà gan tá a bá ń bínú pẹ̀lú àwọn ìyàwó wa ẹjẹ́ kọ́rọ̀ tọ̀ láàkú mọ́ jáde kó má sí náà wọ́n tá a máa lò ẹ mẹ́jọ kó mọ́ wa lẹ́nu ẹ́ wọ́n yíwá àwọn ọkọ̀ sọ̀rọ̀ tó pọ̀ pé àwọn wọ́ọ̀dù kan bẹ́ẹ̀ lè lò tó pé kò mí ní pé mi ò fẹ́ rí ọ mi ò tẹ̀ fẹ́ rí ọ ẹ́ kókò lé ní ìsìmáàlì bọ̀ pé gbókọ́ lówìí wọ́n ló wọ́dù kọ́ má lọ mọ̀gbọ́ sọ̀lákọ̀ rẹ̀ mọ́ wá ṣe sọ̀lákù rẹ̀ mọ́ wá ṣe jẹ́ ìkà má lò kò sí léde ẹ́ because ní ìdílé wà fẹ́ ṣàtúnṣe ọlọ́ọ̀bá sì fi límìtì sí nọ́mbà tọ̀lákù tẹ́yẹn lè ṣe

ẹ̀hẹ́n a máa pé káàkà wá náà tán ẹ̀ máa bá wà fà káàkì pé ẹ mo ti kọ́kọ́ náà mo ti kọ́kọ́ náà kan bí oṣù ìjàkọ́kọ́ náà tán àwọn kan wá sọ pé tẹ́yàn bá ti wá ń bínú pé ìgbòho tẹ́yàn bá sọ ń gbà òun kìí ṣètọ̀ láti nígbà olè máa ṣètọ̀ láti tẹ́gbà tẹ́yàn bá yọ́nú ni ẹ̀hẹ́ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run